ọ̀yà ọ̀yà àfẹ́ káwọn ọba yẹn yọ wálẹ̀ ni o à ń dọ́gbọ́n bẹ̀ wọ́n pé kọ́má ìtì lọ ni sódà kọ́ lè witness installation of the new ambassador of Olokun Festival Foundation ẹjọ ẹ wá láì náà wíwá chief abe fagboro alhaji bashir adisa ademola ọ̀rọ̀gbọ́n dr abayomi mate ifangaleluya ọ̀túnba lukumbo babs and Mrs. Ọláyẹmí Adídé Ọláyínká. Mr. Fakoya Kudus Olúwadábẹ̀rẹ̀ Dídùnà Àrẹ̀mọ Wíwá Ṣẹ́yìnkì. Ẹ̀kọ́jú fún àwọn kábíyèsí. é sash, é every so, Lara. fast, sash. pé aláìlúwà ọba tìmì ọ̀fẹ́ dẹ́. wọ́n bá pẹ̀sẹ́ǹtì páàkì gbogbo àwọn orí adé tó wà ní oríjòkó kan máa bọ̀ kọjọ́ ìwà yìí. kó bẹ̀ o ti ṣe tiẹ̀ kọjá o ti bẹ̀rẹ̀ tiẹ̀ kọjá kó bẹ̀ bàbá bẹ̀rẹ̀ fọ́tò àpè yẹn. kábíyèsí láì fọ́tò pẹ̀lú. àwọn àgbà sọ̀rọ̀ yìí. ẹ̀wọ̀ ẹ sẹ́yìn díẹ̀ kó lè pa ọ̀gá bẹ̀rẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ lè zoom. Kí ni àgbà? no no no abẹ. peter gbèsè bá ní present award yẹn ẹ ti é sí àyè jẹ́ ìwé tó wà lọ́wọ́ ẹ̀ àbúrò gbogbo wọn nìyẹn ó mi wá wọn á sọ pé torí pé wíwé lórí tó ní ìràwọ̀ ó sọ̀rọ̀ àwa ẹ present ẹ fún bàbá pọ́n kó bọ́ síta ẹ mú sàrún kéètò ẹ. ní orúkọ ọlọ́run ọba àgbẹ̀kẹ́ ayé àti mímọ rírì akitiyan yín lórí ìdàgbàsókè àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ní abẹ́ aláṣẹ ààrẹ ọ̀gá àwọn ní àjẹmẹ́bí láti jẹ́ kí ẹ tó máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àdàpọ̀ púpọ̀. University of Oyo ẹ wá present ẹ fún wa bíi fagbọrọ where is he ẹ bọ́ sí ìdàlúwà.

ṣe wọ́n rẹpísẹ́ǹtì gbogbo àwọn ọba ẹgbẹ́bí orí agbọ́dọ̀ fi ti ẹ̀yin Benin Republic ṣe ẹ̀sùn ṣáájú dé ẹ̀yin lẹ́yìn rẹpísẹ́ǹtì gbogbo wọn. bàbá àtọ̀ pé ìwé pé àwọn Nàìjíríà wọn ń àbí. your ọwọ́ bàbá Serious Man ọ̀ya ẹ present eléyìí ó dàgbà ẹ fẹ́ sọ̀rọ̀ ẹjọ́ díẹ̀ mọ́. orúkọ sí gbogbo ìgbà àfi sàfikẹ́tì ẹlẹ́rìí ààrẹ kí ọ̀rọ̀ ìgbà ọ̀dọ́ ìṣòro bẹ́ẹ̀ ni ìjọba. Ha ha ha ha! ti ọlọ́run àti ní orúkọ ààrẹ wa àti ní orúkọ gbogbo àwa ẹgbẹ́ Ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ẹbí iṣẹ́ rere àṣẹ tó tọ́ tí àbàṣẹ̀dọ̀ Yẹmí Àjídé Ọláyínká tí wọ́n ṣe àbàṣẹ̀dọ̀ Yẹmí níṣẹ́ bí mò ń ṣe yín bó ṣe lórí ìwà àti bọ́lá ń ṣe yín ẹni ọ̀gọ́ lẹ́yìn ọ̀fọ́ lókun lọ́wọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe fi ara ṣe kí gbogbo àtàdé rí òun ní gbogbo ìgbìmọ̀ láti parapọ̀ pé ká gbé àmì ilé lọ pé ẹ lè mọ̀ pé amórírì iṣẹ́ gbogbo àtọ́wà tó lọ́dún ọdún tó ń bọ̀ àṣejù wa lórúkọ ìbá ọ̀rọ̀ yìí dayọ̀ téèyàn bá gba orúkọ báyìí tó máa ní ìwé ẹ̀rí gbogbo àkọ́kọ́ o ìwé ẹ̀rí lẹ́gbàá ìwé ẹ̀rí lẹ́gbàá léèrè ọdún tó bọ̀ èyí ló máa sponsor lé. representative of ministry of uh, and tourism. Oh, yeah kílódé ok ẹ present ẹ wá bí give fish kílódé lò mádàrí kò ní máa lè ká ló bá ń ṣe. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti ìbọn ààrẹ tiwa ààrẹ ọ̀nà kankan fọ̀ sí gbogbo ilẹ̀ yorùbá a dúpẹ́ lọ́wọ́ yín gan-an ní orúkọ ọlọ́lájùlọ ọ̀gbẹ́ni akínwùmí ọ̀làdàpọ̀ àǹbọ̀dé tó ní ká ṣe ojú àwọn adúpẹ́ lọ́wọ́ ààrẹ wa ipe wọn mú àṣà yorùbá ní egungun dùn kódà gbogbo wa la mọ̀ bí ìjọba ìpínlẹ̀ èkó náà ṣe mú àṣà tó jẹ́ pé yorùbá má sọ Yorùbá tí máa ṣe kóòtù ìwé àṣẹ sí gbogbo àwọn aṣojú ìjọba ìpínlẹ̀ Èkó ló lè sọ Yorùbá níbi kiri ìjọba Èkó ṣe yìí mo bẹ̀rẹ̀ tí fẹ́ fi dá wa lójú pé ohun tá à ń ṣe nílé yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn rírì ẹ̀ ọ̀nà méjì ni ìjọba fi ń wò ó àkọ́kọ́ ó gbé àṣà Yorùbá lárugẹ nítorí àwọn onísọkúsọ ọ̀gbọ̀n wọn sọ pé Lagos is no man's land ó máa ń bí àlàánú àwọn ètò báyìí ló fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọ Yorùbá ló ní èkó ìyẹn lákọ̀ọ́kọ́ ẹ̀kejì tí bá sọ tí bá sọ fún yín ìrànwọ́ tí ètò yìí sí àwọn ará ìlú lápò. What I'm trying to say is, all reduce poverty, this is promoting tourism. Ìjọba ìpínlẹ̀ Èkó fi ojú religious tourism fi ń wo tá à ń ṣe nílẹ̀ yìí. Bí wọ́n ṣe classify Hajj tí wọ́n classify Jerusalem náà ni ẹjọ́ fi ń wo olókun fẹ̀sìn fún ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ ààrẹ lákòótọ́ ní bí oṣù mẹ́jọ sẹ́yìn wọ́n yàn mí sí ìgbìmọ̀ kan wípé ká ṣe àwọn àṣà àwọn ètò tó ibi owó pọ́pọ́tì tó tó tó ṣẹ̀ káàkiri ní ìpínlẹ̀ Èkó ní agbègbè Bàdágìrì bí ìwádìí wa fi múlẹ̀ pé ní ọdún kan tí wọ́n bá ṣe lópin economic income and economic value tí ó mẹ́kùn máa ń ní is over three hundred hectares ìpele gbogbo wọn lò wá bí kò sẹ́ less than five thousand canopies hotel rọ̀wọ̀ ní fọ́tò lórí gbogbo kámẹ́rà all these are hard to work.